إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وصيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم ولغب الله أترى الصلاة فنبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواجل ريدا لك لتنو ترى عمدة الأحكام èyí tí al-imam abdulghani al-maqdisi rahimahullahu ta'ala takojọ láti nu ọ̀rọ̀ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam nípa alámàrí ẹ̀sìn wa èyí tí a máa gbé ẹ̀wò ní àárọ̀ yìí inṣáàlá òun náà ni tí a fà pé ní kitabul at'ima àwọn ahadith tí a fà kójọ nípa al-at'ima àwọn nǹkan jíjẹ gbólóhùn al-at'ima tí àwọn lárúbáwá lù ó ń tọ́ka sí ọ̀pọ̀ nǹkan tí a ń jẹ ẹyọ kan rẹ̀ ní at tí lárúbáwá tí wọ́n bá sọ yí pé ta'ima fulan shay'an ìtumọ̀ rẹ̀ òun ni pé lágbájá ó tẹ́sítì nǹkan ọlọ́mọba subhanahu wa ta'ala olùgbólóhùn yìí nínú suratul bakara ọlọ́mọba subhanahu wa ta'ala onífẹ̀mọ́ ìṣẹ́rìbà minhu falẹ́sà minni ìgbà tó ń sọ̀rọ̀ ń pa àwọn èèyàn israelites ni ọlọ́wọ́n bá ń sọ ń pa odò tí wọ́n dé ó ní ibi omi yẹn wọn gbọ́dọ̀ mu omi ń bẹ́ àfi kankan mu bíi gẹ́ẹ́ kan ọlọ́wọ́n bá ní fẹ̀mọ́ ń ṣẹ́rì bàmí hu fẹ̀lẹ́ ìsàmì nì ẹni tó bá mu ń bẹ́ èmi ọlọ́wọ́n bò ní kankan ṣe pẹ̀lú ẹ̀ wọ́n máa ń lamí ẹ̀tọ́ àmúhu ẹni tó ṣe pé kò bá fi lè tẹ́sítì rẹ̀ fọwọ́ mi ni ọlọ́run wa subhanahu wa ta'ala ní irú àwọn èèyàn yìí ni ti tèmi ó pa wọn láṣẹ pé wọn gbọdọ̀ mú mi odò ọlọ́run wa subhanahu wa ta'ala ní ilà manik tara fọwọ́ fọ́tàn bíẹ́dì àfẹ́yìn tó bá mú gẹ̀ẹ́kan nìkan lóko tẹ́ bá débi odò tẹ́ ń lọ ẹ gbọdọ̀ mú mi ń bẹ́ omi àmúyó ẹ lè mú bí gẹ̀ẹ́kan ọlọ́wọ́n bá ní fàṣẹ́rìbù minhu illa qalilan ọlọ́wọ́n bá ní ọ̀pọ̀lọpọ̀ wọn gbà tán débẹ̀ wọ́n mu àmúyó kí la fẹ́ ló ń bẹ léyìí òun náà ni wípé gbólóhùn yata'amuhu látara ta'am ìpìlẹ̀ gangan ni kéèyàn tẹ́sítì nǹkan ó lè jẹ́ nǹkan múmu ó lè jẹ́ nǹkan tí ó jẹ́ jíjẹ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó bá lo gbólóhùn tọ̀hán in tí wọ́n ń lò fún jùlọ òun náà ni nǹkan jíjẹ tó bá ṣe pé nǹkan mímu ni wọn a lo gbólóhùn ṣàráàbù fún gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe lò nínú àyà iná ìpè fàmọ̀ṣẹ́rì bá mímú falẹ́ ìsàmínì ẹni tó bá fi lè mú ń bẹ́ kò ní kankan ṣe pẹ̀lẹ́ mi ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala àwọn àfáà onímẹ̀sìn tí wọ́n bá fẹ́ kọ nǹkan nípa àwọn nǹkan ìgbà míì wọn a mú àwọn àhàdísì wọn a kó jọ tó ní ṣe pẹ̀lú nǹkan tá a lè jẹ alimami bukhari lápèjúwe wọn a ní kitaabu àtìrìmà àwọn àhàdísì tó sọ̀rọ̀ nípa tá a lè jẹ bákan náà àwọn afáàmì bíi abu wọn a ní kitaabu àtìrìmà ìmáàmù mí inú àwọn afẹ́sìn bíi alimami tirimizi wọ́n á ní abúlábùn àwọn chapters nípa àtìrìmọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni wọ́n mú tọ́pìkì míì wá wọ́n á kitabul ashriba àwọn akọ tó ní í ṣe pẹ̀lú ń tá mú so ìgbà míì rẹ̀ ni wọ́n á fi lẹ̀ bẹ́ẹ̀ irú ẹ̀ náà ni tí afá tó yìí ló ṣe ń bíbà yìí pé kitabul àtìrìmọ̀ àwọn àhàdíìsì tá a kójọ nípa àwọn nǹkan tá a lè jẹ́ ó kàn mọ́ àwọn àdísì díẹ̀díẹ̀ wá ní náà ìpìlẹ̀ nípa nǹkan jíjẹ òun ni pé oh, aláàlì ni ìpìlẹ̀ nípa nǹkan òun ni pé aláàlì ni ṣùgbọ́n ìpìlẹ̀ nípa iṣẹ́ ìjọsìn bí irun ta ni pé haramu ni in tó bá wù mí mo lè jẹ tó bá mo lè mu. ẹni tí a bá sọ fún mi pé mi gbọ́dọ̀ jẹ́ nǹkan kan ó gbọ́dọ̀ mú ẹ̀rí wá tó sọnú alukur'an àbí inú sunna anabiwa muhammad sallallahu alaihi wa sallam ipe nǹkan yìí kò tọ́ka jẹ́ tí o bá ti lè rí ẹ̀rí mú wá ó kàn sọ tara ẹni alamọba subhanahu wa ta'ala oni wa lèdi kọlakọlakú máa fi ardi jami'a wọn lọ́wọ́ ba lòun dá fún yín gbogbo tó ń bẹ lórí ilẹ̀ àwọn kan tó ń bẹ lórí rẹ̀ oríṣiríṣi ni lára ẹ̀ làwọn kan tá à ń jẹ lára ẹ̀ làwọn kan tá à ń mú lára ẹ̀ làwọn kan tá à ń lò fáwọn nǹkan míì náà ìmí à ń lo direct ìmí ó wúlò fún wa ó lè má jẹ́ nǹkan tá à ń jẹ ó lè má jẹ́ nǹkan tá à ń mú ó lè má jẹ́ nǹkan tó ṣe pé à ń wọ̀ sára ṣùgbọ́n ọlọ́wọ́ bá dá wọn fún wa ni lápèjúwe tá a bá wo àwọn nǹkan míì náà nú àwọn nǹkan tó ń bẹ lórí ilẹ̀ tó ṣe pé ó lè mọ́ ni direct benefit fún wa nípa bí à ń jẹ ṣùgbọ́n ìmọ̀ bẹ lórí ilẹ̀ wọn ó ń ṣe àwọn nǹkan nfààní kan fún ìran ọmọ ènìyàn tó ṣe pé existence àwọn nǹkan wọ̀nyẹn ó ní ìwúlò fún wa ó lè mọ́ jẹ pé jíjẹ ó lè mọ́ jẹ pé múmu ọlọ́wọ́n bá lóun dá gbogbo nǹkan fún wa wọ̀lẹ́dì kọ́lọ́kọ́lọ́kù máa fi árdì jẹ̀mìíràn gbogbo tó ń bẹ lórí ìlú wọn ọlọ́wọ́n bá dá fún yín àwọn afáà máa lo àyà yìí láti lè fi sọ fún wa wípé al-aslu fi al-ashiya al-ibaha ìpìlẹ̀ nípa àwọn nǹkan tó ń bẹ lórí ilẹ̀ òun náà ni pé wà pàmísìbù fún wa lápèjúwe ọkọ̀ gúngùn ni àwọn aeroplane ni ọkọ̀ ojú omi ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìpìlẹ̀ ní pé gbogbo àwọn nǹkan ìwọ́ kan mi síwò èèyàn kan lè sọ pé ẹ̀hẹ̀n ṣáàbí gun pléènì ṣáàbí wọkọ̀ ojú omi dídí àní eléyìí àní ìsọkúsọ ọ̀rọ̀ ni torí pé àwọn nǹkan àǹfààní lélẹ́yìí ọlọ́run bá lè ló dá gbogbo ẹ fún wa wọ̀lẹ́dì kọ́lọ̀kọ́lá kò máa fi abdi jẹ̀míà gbogbo tó ń bẹ lórí rẹ̀ ọlọ́run bá ló dá fún yín ẹ máa ṣàǹfààní bẹ́ ó lè jẹ́ nǹkan jíjẹ èmi ọlọ́wọ́ bá lè ní kẹ́ ẹ mọ́ jẹ́ ṣùgbọ́n láǹfààní mi ìtọ́ ẹ̀ lè ṣe látàrẹ ìtọ́nà bá wá ní ká mọ́ jẹ èyí ń là á sọ wípé èèwọ̀ ni níta àbárẹ̀ rí pé ká mọ́ jẹ ẹni tó bá ní ká mọ́ jẹ òun ó fún wa ní ẹ̀rí ibi ká mọ́ jẹ náà eléyìí lọ mi àwọn ẹlòmíì ò gbọ́yé wọ́n á ní wọ́n wọ́n gbé wọnú ọ̀rọ̀ ẹ̀sìn náà that is àwọn ṣé ìjọsìn tá à ń ṣe tó bá sọ fẹ́ lómi wípé n tó ń ṣe níjọsìn kò sí fún kò sẹ́rí fún a ní ẹmẹ́rí pé kò sẹ́rí wípé wọ́n ní ká má ṣe wá eléyìí àṣìṣe ńlá ni gbogbo n tó bá jọ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ipá ń ṣe ìjọsìn fún ọlọ́run ọba à ń kírun ni à ń yẹn náfílà ni à ń gbáwẹ̀ ni àti gbogbo àwọn nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ ẹni tó bá ń ṣe é òun là á ní kó mú ẹ̀rí wá wípé nǹkan tó ń ṣe yìí nǹkan tí ẹ̀sìn ní kò ń ṣe ni torí pé àwọn àfẹ́sìn wọn a máa mú wá wọn ní al-aslu fil ibadat al-manru tó bá ti di ọ̀rọ̀ à ń ṣe ìjọsìn bí irun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìpìlẹ̀ ni pé èèyàn kò lẹ́tọ́ àti ṣe iṣẹ́ ìjọsìn kan ìlànà sin àfikún mú ẹ̀rí wá àfikún mú ẹ̀rí wá kí ni bẹ́sìsì tí ọ̀rọ̀ yìí jókòó lé lórí òun náà ni gbólóhùn ọlọ́run wa subhanahu wa ta'ala tó ń sọ fún wa ní alukur'an wípé aliyahuma akmaltulakum dinakum lónìí tẹ́ ẹ ṣe lẹ́sìn mo ti pé fún yín so yín tá ṣe ní ìjọsìn ọlọ́run ọba ti gbé fún wa kí ẹ̀kan tó wá wò sùnsùn kó ní ẹjẹ́ ká máa ṣe báyìí náà ní ìjọsìn àálà lè gbà lọ́wọ́ ẹ̀ torí pé òun ṣànábì ọlọ́run ọba ọlọ́run bá jẹ́ ká mọ̀ pé òun ti gbé ẹ̀sìn wa òun ti pè fún wa ọlọ́run ọba sọ nù mi ó ní amlahum ṣuraka ṣara'ulahum mina dìní máa lẹ́mí adánibí ìlà ní àwọn ẹlẹ́bọn wọ̀nyí ṣé wọ́n ní orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba tó ṣe pa wọn ni wọ́n ń ṣe lófin fún wọn ṣára ìlàhùn tó ń ṣe lófin fún wọn mìíràn díìn nínú ẹ̀sìn mọ́lẹ́mí àdánibí ìlà ntí ọlọ́wọ́n ọba òyìnbá ntí ọlọ́wọ́n ọba òyìnbá ló túmọ̀ sí pé èèyàn kan ò lè sọ fún wa ẹjọ́ ká máa yan náfìlà kan ni àábẹ̀rẹ̀ gbogbo rà nábì ti rẹ̀ kọ́mẹ́ndìrú náfìlà yìí sọlọ́lọ́ àbọ̀ àlẹ́ wa sálàmù bó ni ọlọ́run ọba ti ní káma irun náfìlà tó gbé kan ẹ̀yà abẹ́ fi súnmọ́ ọlọ́run ọba sí náà ni ìborúkọ ọlọ́run ọba là ń pè ń bẹ́ẹ̀ èyí ń wò lè lọ bẹ́ẹ̀ torí pé àdáadáalẹ̀ nínú ẹ̀sìn ni anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam onífa iná umar yẹn ṣùmẹ́ńkó fásayàrá tìlá fankẹ́sí rọ ẹni tọ́lọ́ bá ní kémi ẹ̀gún nú ẹ̀yìn sàábẹ́ yóò padà rí àìkú ẹnu láàrin àwọn mùsùlùmí tí ó pọ̀ فسيرى اختلافا كثيرا فعليكم بسنة ìlànà tí mo gbé kalẹ̀ ó dọ̀wọ́ yín wàsúnà tí kúlẹ̀fà ìráṣìdì iná mahadi iná min bàdí ìlànà tó ṣe pé àwọn tán jẹ́ àrò lé fún mi tí wọ́n ń bọ̀ wá lẹ́yìn mi ìlànà tí wọ́n ń tọ́ ó dọ̀wọ́ yín adùn alẹ́ abinawajiz ẹ̀fẹ̀ yín ọ̀gàn igbá mú wàtàmásẹ́kù bí ha ẹ̀dì mú eléyìí ó ń bù tírẹ́sì píríncípù yẹn ege ìpè tó bá ti di ọ̀rọ̀ ìjọsìn èèyàn kan ò ní right láti sọ pé ẹjẹ́ ká máa ṣèjọsìn báyìí irun ló jẹ́ ní àwẹ̀ ló jẹ́ ní ájì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn nǹkan tó ṣe wípé ọlọ́run ọba ní òun ti yanjú rẹ̀ àwọn ahadith bákan náà aya tó ń tọ́ka sí eléyìí ó ń bẹ jantirẹrẹ so mùsùlùmí tí kò ní ní problem wájú ọlọ́mọba inshallah lẹni tó ṣe wípé tó bá di ọ̀rọ̀ ayé bóyá kátàkárà ni jíjẹ múmu ni wíwọ́ ni yóò do lórí pé ìpìlẹ̀ ni pé ó wà pàmísìrò tí èèyàn bá lóhun àfẹ́sìn lòun ó wá ní kátàkárà yìí kò wà pàmísíbù jíjẹ yìí kò wà pàmísíbù múmu yìí kò wà pàmísíbù agbọ̀rọ̀ wà bold enough láti bèèrè lọ́yẹ̀ pé lọ́nà wo ẹ̀rí dá torí pé ọlọ́run bá wọ́n lẹ́dí kọ́lákọ́lá kò máa fi àrùn jẹ̀mí àá gbogbo tó ń bẹ lórí òun dá fún wa ni ìwọ́ṣe wa dé sí tó sọ fún wa pé a lè jẹ nǹkan báyìí a lè mu nǹkan báyìí a lè wọrú nǹkan báyìí so tẹ́nìyàn bá rí evidence produced láti inú alukur'an a gbà pé kí ni a lè jẹ́ tí ò bá rẹ́ evidence produce láti inú alukur'an àbí sunna nebuwa muhammad sallallahu alaihi wa sallam then ó sọ̀tàpọ̀ ara ẹni torí làwọn àfẹ́sìn náà fi máa ń múrò àwọn nǹkan báyìí wá láti kó àwọn ahadithi anabiwa muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún wa nǹkan tá a lè jẹ nǹkan tá a lè jẹ eléyìí la fa fi táìtù tọ́píkì ní kitab al-at'ima àwọn ọ̀rọ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam nípa àwọn kẹta lè jẹ́ afa bẹ̀rẹ̀ pẹ̀lú hadithi an-nu'man ibn bashir radiyallahu anhuma kọlọmba yunusun àti bàbá rẹ̀ qala sami'tu rasulallahi sallallahu alaihi wa sallam yaqul an-nu'man bin bashir ní gbogbo òjíṣẹ́ ọlọ́run ọba sọ̀rọ̀lọ́ asalam tó sọ yí pé wà á ṣára ọ̀fìrí wáyá wà á wà nùmánú bí ìsìbáyìí ilà òdìnéyìí nùmán ó wá fi ọwọ́ ó mú lọ síbi etí rẹ̀ dàtí mo tí òjíṣẹ́ ọlọ́run ọba ń sọ báyìí pẹ̀lú etí mi méjèèjì yìí mo fi gbọ́ inna alhalala bayyinu ntí ọlọ́run ọba ṣe lálàá fún yín clear wọ iná haram àbáyínú ntí ọlọ́run ọba ṣe léèwọ̀ fún iná lẹ́ wọ bẹ́yìn ọmọ umurun mustabihatun láyà àlàmùhúnnà kẹsìrù mìnà nàṣ ṣùgbọ́n anabi sọlọ asalam ni mo fẹ́ kẹ gẹ́ẹ̀tì kankan náà kílẹ̀ àwọn kan bẹ tó ṣe wípé mustabihatun oorun jù ṣáláàlì ní ká pé ni àbí haram nítorí àláàlì ó clear ẹ̀rí àyà tí ó sọ àbí kẹrí hadithi tí ó sọ ipe ìkẹrí àláàlì ni àbí kẹrí hadithi tí ó sọ pé nǹkan yìí haram ni àbí àyà tí ó sọ pé haram ni ó clear wọ́n bẹ́yìn náà ó máa omorun mushtabihatun ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ láàrin aláàlì àti haramu tó ṣe pé àmọ́bí tá a lè tò wọ́n sí ń bẹ̀ lápèjúwe ṣàlè jẹrẹ ẹlẹ́dẹ̀ eléyìí nǹkan tó clear ni ọlọ́run bá ti sọ́nú alukur'an ipe wàláhùn khinzir ẹran ẹlẹ́dẹ̀ òun ṣe léwọ̀ fún yín in tó ti clear lélẹ́yìí so kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tá tún mọ dìbéètì ẹ̀ṣà lè ẹlẹ́dẹ̀ àbá lè jẹ́ àná yìí ti clear nú alukur'an ṣáàlè jẹ ẹ̀jẹ̀ irú yìí tí àwọn yorùbá pè ní dọ́ǹbọ̀rọ̀ láwọn ìlú kan tó ṣe pé wọ́n fi ẹ̀jẹ̀ ẹlẹ̀ tí e kó jọ wọ́n wá sọ di bí ẹ̀dọ̀ àbí fòkù tí wọ́n máa jẹ́ ṣáàlè jẹ́ eléyìí ti kílẹ̀ pa lè ọlọ́wọ́n bá ní hurrimat alaykum almaitatu okun bete àṣẹlẹ̀wọ̀ fún yín wàdámù àti ẹ̀jẹ̀ wàlá mulkhinzir àti ẹrẹ ẹlẹ́dẹ́ hurrimat alaykumul maitatu wadamu walahmul khinzir ọlọ́wọ́n bá lórí ṣe léwọ̀ fún wa so àtúgbọ̀rọ̀ mọ́ jòkó láàrin ara wa ẹ̀ ṣàlè jẹ́ dọ̀mbọ̀rọ̀ àbá lè jẹ́ ṣàlè jòkó ń bété àbá lè jẹ́ ṣàlè jẹran ẹlẹ́dẹ̀ àbá lè jẹ́ eléyìí nǹkan tó ti wà concluded ni àyà clear fún ahadith anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó kílẹ̀ ń pa àwọn nǹkan wọ̀nyí náà ipe àgbọ̀dọ̀ jẹ wọn haramu ni innal halala bayyinu wa innal harama bayyinu in tó jẹ́ àlàálì ó kílẹ̀ in tó jẹ́ haramu náà kílẹ̀ so eléyìí ẹni tí ó bá fẹ́ rí ìbínú ọlọ́run ọba òun ni mọ ọlọ́rọ̀ lu nǹkan tí ọlọ́run ọba ṣe léwọ̀n bẹ́ẹ̀ náà ni ọtí múmu ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ṣe léèwọ̀ fún wa ìpè ká jìnà sí innamal khamru wal maisiru wal ansobu wal azlamu rijsu min amali shaitani fashtanibuhu la'allakum tuflihun ọlọ́run ní ọtí múmu tẹ́tẹ́ títa òṣàbíbọ gbogbo àwọn nǹkan wọ̀nyí orísun ẹ̀gbin ni mina amali shaitan iṣẹ́ èṣù ni fàṣtẹ́nibóhu ẹ jìnà sí làálàkùn tó filẹ̀ hóun kẹlíbà jèrè èyí náà ti clear ṣàlè mutí àbá lè mutí ó clear pé èèwọ̀ ní ká mutí ayal quran ọlọ́run ọba subhanahu wa ta'ala fàṣtẹ́nibóhu làálàkùn tó filẹ̀ hóun ẹ jìnà sí kẹ́ lè jèrè ó túnmọ̀ sípẹ́ni tó ń mutí kò lè jèrè níwájú ọlọ́mọba subhanahu wa ta'ala ọlọ́mọba kò ṣàánú wa ẹni tó ń jẹrẹ ẹlẹ́dẹ̀ ọ̀rọ̀ ẹléwu wájú ọlọ́mọba subhana wa ta'ala ẹni tó yí pé okú ń bete ló yàtọ̀ fún ẹja yàtọ̀ fún ìrẹ̀ ilé iná kò lè jìrì ẹni tó ń jẹ ẹjẹ yàtọ̀ fún nǹkan tó jẹjẹ bíi fùkù àti ẹ̀dọ̀ tó ṣe pé wọ́n jo ẹ̀jẹ̀ tó dì yàtọ̀ sí méjèèjì ẹni tó ń jẹ ẹ̀jẹ̀ ó ń takò àṣẹ ọlọ́wọ́n bá ní so àwọn nǹkan wọ̀nyí clear gẹ́gẹ́ bí nǹkan tá a sọ fún wa wípé ìpìlẹ̀ ń pa nǹkan tá à ń jẹ òun ni kó wà pàmísìwò ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó mention àwọn nǹkan specifically ìpele yìí ẹ̀ mọ́ jẹ bí àwọn ìta mú wa látẹ̀kàn òkú ń gbete ẹ̀jẹ̀ ọtí mímu gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá dárúkọ rẹ̀ ẹ̀rin ẹlẹ́dẹ̀ ó kílẹ̀ àfẹni tí ò bá nìkan ṣe lókù sọ ẹni tí ò nìkan ṣe lé ló fẹ́ ṣènáwó òun ò rọtí láti lè fi pa àwọn ọ̀rẹ́ òun lé tó wọn ò bá ra wọn á bínú sóhun àìníkan ṣe nu ọlọ́run wa subhanahu wa ta'ala ó ti sọ yín pé nǹkan aráàmù ní ní tó clear ṣùgbọ́n anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam sọ fáwọn sọ̀hábà ìpèwà bẹ́yìn náà hùmà àwọn kan tó clear àti nǹkan tí àwọn nǹkan tó jẹ́ haramu àtàwọn nǹkan tí ó jẹ́ aláàlì yẹn àwọn nǹkan kan bẹ́ẹ̀ tó ṣe pé mushtabihatun wọ́n rújú nínú ẹgbà wa mi mushabahatun wọ́n fẹ́ jọ ká pé ní aláàlì wọ́n dẹ̀ fẹ́ jọ ká pé ní haramu èwo làáwà pè ń bẹ́ eléyìí ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam oníláyà àlàmù hùnà kẹsìrú mìnànas ọ̀pọ̀ àwọn èèyàn ni ò mọ̀bí táwọn fẹ́ tò sí ṣáláàlì ni àbí haram ó túmọ̀ sí pé àwọn kan mọ̀ nínú àwọn èèyàn àwọn náà làwọn àfẹ́sìn wọ́n mọ̀ ìgbà eléyìí haram làátò sí torí nǹkan báyìí torí nǹkan báyìí eléyìí abẹ́ àláàlì làátò sí torí nǹkan báyìí torí nǹkan báyìí lápèjúwe ẹranko tí a mọ̀ sí àyánà bóla àtòsí àwọn alárùbá a máa pè ń dọ́rọ̀ ìrújú ń bẹ láàrin àwọn èèyàn ṣá lè jẹ́ àbá lè jẹ́ ọbọ ṣá lè àbá lè jọbọ ìrújú bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ẹnu àwọn afá lórí pa lè jẹ́ ṣùgbọ́n kí ni basis tí a fi lè jẹ́ erin ṣa lè jerin àbá lè jerin ìrújú bẹ́ńbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn nǹkan tó ṣe pé ẹnu àwọn àfókò lé lórí ipa lè jẹ́ àbá lè jẹ́ ìgbín ṣa lè jẹ̀gbín àbá lè jẹ̀gbín ẹnu àwọn àfókò lórí àwọn mìíràn nígbà tá àti rí ẹ̀rí tó sọ pé àlè jẹ́ So definitely, huwa alladhi khalaqa lakuma fil ardi jami'a ọlọ́run ọba ló dá fún gbogbo tó ń bẹ lórí ilẹ̀ so definitely ni a lè jẹrin definitely ni a lè jẹgbin definitely a lè jẹ eléyìí a lè jẹ eléyìí ìgbà tá àti rẹ́yìn tó sọ pé a lè jẹ àwọn àfáà kan lọ bẹ́ẹ̀ àwọn kan ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ń sọ ń pa anábìyàn muhammad sallallahu alaihi wa sallam ipe yuhillu lahum atayibat wa yuhillu lahum tayibat wa yuharrimu alayhim khaba'ith ó ń ṣe lẹ́tọ̀ fún atayibat àwọn nǹkan tó dá wa yuharrimu alayhim khaba'ith àwọn nǹkan tó jẹ́ khaba'ith àwọn nǹkan tí ó dá ó ń ṣe léèwọ̀ fún wọn sọ̀wọ́n ní yìí lára nǹkan tó kó sínú ní àwọn hasharat àwọn nǹkan tó ṣe pé ló tó ń wọ lórí ilẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọtọ́ yẹn lómi àwọn ní gbogbo rúbi ìgbín kankan mọ́ra wọn yẹn ni àlè jẹ́ lára àwọn kàbáyìí ni bá a ṣe lè jẹ àwọn kòkòrò tó ń rìn lórí ilẹ̀ káàkiri ìgbé lára àwọn kàbáyìí ni àwọn kan tó ṣe pé ordinarily ẹ̀mí máa abọ́ wọn so eléyìí ìrújú ń ó jẹ́ kẹ́nu àwọn àfa àgàmákò kí làá wá ṣe irú situation báyìí tó ṣe pé nǹkan yìí ni ó fẹ́ rújú anabiwa muhammad sallallahu alaihi wa sallam famani takọ shubuhat àwọn nǹkan tó rújú yẹn ẹni tó bá avoid yẹ istabrali dini wa ẹrùdì irú yẹn bẹ́ẹ̀ ó ti fọrẹ mọ́ nítorí ẹ̀sìn rẹ̀ wa ẹrùdì bákan náà níbi ìjọmọlúwàbí ẹ̀ torí pé mùsùlùmí agbọ́dọ̀ máa wo ìjọmọlúwàbí wa agbọ́dọ̀ máa wo ẹ̀sìn wa eléyìí nǹkan tó pàtàkì púpọ̀ ni kọ́lọ́ ọba kò ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí mùsùlùmí ni agbọ́rọ̀ wo tá à ń ṣe láti lè fi protect ẹ̀sìn wa àwọn ìwà pátípátí mùsùlùmí gbọ́rọ̀ gbìyànjú àti jìnnà sí àbáwọn èèyàn dá papọ̀ ni kan rí wípé kí ni ẹni èyí olùfọkàntán ni èèyàn gbówó lé ẹ lọ́wọ́ ẹ̀mí ìrì ó dẹ̀ balẹ̀ pé kí ni òun gbé èèyàn gbowó lé lọ́wọ́ èèyàn yẹ lówó ẹ̀mí rẹ̀ á balẹ̀ pòun rẹ̀ èèyàn yá lówó ó ṣe ní tó ṣe pé wọ́n gbowó àmọ́nà lé lọ́wọ́ yóò rántí pòun fẹ́ra àwọn lọ́gísírìsì kan yóò lọ bàná owó olówó síbi nǹkan tó ṣe wípé lọ́gísírìsì ni kódà kó ṣe wípé ó jẹ́ necessity àgbọ̀rọ̀ tọwọ́ bo olówó ní láì ṣe pa ìgbàyọ̀ǹda rẹ̀ ṣùgbọ́n gọ̀rọ̀ àwọn èèyàn ni ò bìkítà fúrú nǹkan báyìí ìjọmọlúàbí wa àgbọ̀rọ̀ bàá jẹ́ àgbọ̀rọ̀ sọ ẹ̀sìn wa lẹ́nu pẹ̀lú àwọn ìwà táwọn tí ò bá tọ́lọ́wọ́ ọba mu anabawa muhammad sallallahu alayhi wa sallam onímọ̀ nkánà yomi bílá wàlẹ́ yomi àkír fàlà yẹjẹlẹs alámà ìdá tí yóò dárò àlẹ́ nkàmù ẹni tó bá gbọ́lọ́ ọba gbọ́n àtijọ́ kan yìí ibi táwọn èèyàn ti mu tí kò gbọ́rọ̀ jòkó sáàrin wọn ìjòkó sáàrin ọlọ́tí ìjòkó sáàrin àwọn tí wọ́n jẹ lẹ́dẹ̀ ìjòkó sáàrin àwọn onítẹ́tẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ní èyí ò fi fo ẹ̀sìn ẹ̀ ni ẹni tó ń fẹ̀sìn ẹ̀ òun ni ẹni tó ṣe pé tọ́lọ́wọ́ bá ní ká má ṣe àjìnà sí àwọn nǹkan tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó pa wá láṣẹ ẹ̀rí tí ó mọ̀ṣọ́lápá tètè àti ṣe àmì mùsùlùmí gidi nu mùsùlùmí tí ó gbádùn òun lẹ́ni tó ṣe pé nǹkan tó lọ́wọ́ bá ní ká ṣe inú ẹ̀ lòun ó ti máa lúwẹ̀ tiẹ̀ nígbà tí muhammad sallallahu alaihi wasallam bá ń sọ wípé famani takọ shubuhat àwọn nǹkan tó rújú yẹn táàrí sọ pé aláàlì ni ẹnu àwọn àfóògàn òkòlé lórí ṣáláàlì ni àbí àràmù ni òjíṣẹ́ ọlọ́wọ́ bá lẹ́ni tó bá fi lè avoid yẹ fọkàn tí tábọ̀ àlìdí irú èèyàn bẹ́ẹ̀ ó ti mara nítorí kíni ẹ̀sìn rẹ̀ ó bọ́pá bọ́sẹ̀ kúrò bí nǹkan yẹn nítorí ẹ̀sìn rẹ̀ ó avoid ẹ̀ ẹ̀pẹ́ tí ì bá ṣe nǹkan ẹ̀ ṣe kú ni ọlọ́wọ́ba ní mo lè jẹlé oní mo lè jẹlé oní mo lè jẹlé eléyìí tó ṣe pé mo wà confusing pẹ́ ṣábẹ́ eléyìí ló wà ní àbábẹ́ eléyìí ló wà fọkọtìtẹ́bùrọ̀ àlìdíìnì ẹni yẹn bọ́pá bọ́sẹ̀ kúrò bí nǹkan ẹ̀ nítorí kí lìdíìnì yìí nítorí ẹ̀sìn rẹ̀ ṣùgbọ́n reverse ní kéèsì lọ́dọ̀ pọ̀lọpọ̀ kò sí tá a lè ṣe nǹkan tẹ́sìn sọ clearly tó clear àṣetán àti mọ ọrọ́ wani àwa ni ẹ eh, bá ṣe máa ń ni níta bá bàbá wa tí ni ṣáwa ní àwọn ni ṣáwa o nígbà tó ṣe pé ẹni tí ó nǹkan tí ó clear sí ṣé aráàmù ni eléyìí ni àbí aláàlì ni ká fi sí ó jọ aráàmù ó jọ aláàlì tàbá wo apá kan rán náà kí n filẹ̀ kí wọ́n dẹ̀sìn mi rú anam sallallahu alaihi tí wàá fi lè ṣe bẹ́ẹ̀ fàkọ́tí stabra alidini wà ẹ́rùdì àti ìjọmọlúàbí rẹ̀ náà ìyẹn gbọ́dọ̀ mọ ṣọ́ ọmọlúàbí yẹn lára aṣọmọlúàbí wa oníkàmọ́ rìn ní agbègbè ibi tí àwọn èèyàn ó ti mọ kẹfìn wa àwọn kan tó pàtàkì ni anabuwa muhammad sallallahu alaihi wasallam níjọ kan ó ń ṣe orí ti ká fún un mọ́ṣáláṣí ìkan lára àwọn ìyàwó rẹ̀ ó wá fíìsìtì ẹnu mọ́ṣáláṣí ìgbà tí obìnrin yẹn fẹ́ máa padà sí ilé tiẹ̀ tí ó jìnnà púpọ̀ sí mọ́ṣáláṣí náà anabuwa muhammad sallallahu alaihi Wasallam sallam wa kpalẹ̀ sẹ́dà ó jáde níta mọ́ṣáláṣí díẹ̀ náà ẹni tó jẹ́ mọ̀nà kọ́ba ni ó bojú àwọn sábẹ́ méjì kan wá ń bọ̀ wá ó jẹ́ bí ọwọ́ alẹ́ àwọn arìkóbìnrin wà pẹ̀lú anábíwá muhammad sallallahu alaihi wasallam àwọn atẹsẹ̀mọ́rin òṣìṣẹ́ ọlọ́wọ́ aṣọ yìí pé alárisílẹ̀kùnmá ẹ̀mẹ́yẹ̀dẹ̀ ṣe sòrò ẹ̀dúró iná sọfìyà ìyàwó mi ni sọ̀fíyá ni ó àmẹ́jì wọn ni subhanallah ilé ojúṣe ọlọ́ọ̀bá a ní ká àníbà muhammad sallallahu alaihi wa sọ fún wọn wípé ẹ̀rù ń bà mí kíṣọ ìtọ́n ní kó mọ́ fi kankan sí inú ọkàn ní ìnà ṣọ̀tọ́nà yẹ́jìrì min ibni adam mẹ́jìrì dami fil ṣètọ́n òun rìn nínú ara ọmọ ànábì adama bẹ́jẹ̀ ṣe ń fúlò nínú wa ni ṣètọ́n náà ṣe ń fúlò ànábìsọ lásán kò wo pé òun accuse àwọn ènìyàn rí ṣùgbọ́n jẹ́ kán mọ̀ nǹkan igbó ṣe rí nìyẹn nǹkan yẹn ni ó pàtàkì púpọ̀ tó bá ń ṣe nǹkan nàtà fáwọn èèyàn mọ́ ni ó yẹ kí wọ́n lè understand mi ó yẹ kó mọ̀ pé mi ń ṣèyàn jẹgẹjẹgan ó yẹ kó lè gbọ́ mi yẹn ń hùn ìwọ kankan fún rẹ nà tán nǹkan báyìí báyìí báyìí ló wà fún o tó bá sọ àṣàlàyé fún o ti ràn án lọ́wọ́ tíṣọ ìtọ́nù òfin ní ṣe kíni tí òfin ní ju nǹkan kí nǹkan sínú ọkàn rẹ̀ a nǹkan báyìí báyìí báyìí ló wà fún nǹkan báyìí báyìí báyìí ló wà fún sọ̀nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam ní ìnà ṣaitan yajiri min ibni adam majira dami ṣaitan ń inú ẹjọ́ ma nabi adama bẹ́jẹ̀ wá ṣe ń lọ bẹ́ẹ̀ náà ni ṣàìtọ́nù náà ń lọ nínú veins wa kọ́lọ́n bá subhana wa ta'ala kí ó ṣàánú wa so ẹni tó sọrọ eléyìí sìn ó try láti fọ irdu ẹ̀ ni ó ṣe bísínẹ́sì pẹ̀lú yàn nà tán fún mọ́ ni ah, ó trust me now ṣé wàá trust me nkùn ìtẹ̀sí ni kó ṣe ṣe nà tán ìkátà ṣe ìtẹ́ńkọ̀bọ̀ ló ṣẹ́kù jẹ́ kó mọ́ so gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ẹ̀sìn kọ́ wa nípa wípé àwọn kankan bẹ láàrin nǹkan tó jẹ́ haram tí gbogbo yìí náà mọ̀ pé haram ni àfẹ́ni tó bá fẹ́ sori ibú ni ó ní pé kí ni kò ń ṣe haram ó kílẹ̀ ayé alukur'ani fi rinlẹ̀ hadithi fi rinlẹ̀ àwọn kan rẹ̀ mọ̀ tó yẹ pé ó wà tó yẹ pé gbogbo alágbà pé aláàlì lè léyìí torí pé kí ni ó kílẹ̀ àti lo píríncípù pé òun ló ṣe lẹ́tọ̀ fún wa gbogbo tó ń bẹ lórí ilẹ̀ ó yí sì fọ́n kẹ́ ní sì ṣe mo lè jẹ túwó ṣé mo lè jẹ gàrí ṣé mo lè jẹ léyìí i need evidence fáwọn yẹn àwọn kan tó clear ni a lè lo principle wà lẹ́dí kọ̀lákọ̀lá kún máa fi abdi jẹ́míà òun ló dá gbogbo tó ń bẹ lórí ilẹ̀ fún yín ṣùgbọ́n àwọn kan mi ń bẹ tó ṣe wípé kò clear sáwọn mi torí pé ó fẹ́ dàbí ẹni pé ó fọ́ọ̀lù sí abẹ́ nǹkan tán náà ọba ṣe léwọ̀ ó lè fẹ́ dàbí ẹni pé ó fọ́ọ̀lù sí abẹ́ nǹkan tí ọlọ́run ọba ṣe lẹ́tọ̀ irú àpèjúwe òun ni ọ̀rọ̀ ìgbín tí mo mú wá ìgbín ààrí àyà kan tó la lè jẹ̀gbé àdàrà àyà kan tó ní àgbọ̀dọ̀ jẹ́ so àwọn kan kò sọ pé kí ni wọ̀lẹ́dì kọ́lọ́kọ́lọ́kùn máa fi láti jẹ̀mí à ọlọ́run ló lò dá ogun tó ń bẹ lórí ilẹ̀ fún yín àwọn kan ní ààrí clear àyà ni but ara àyà tó fẹ́ jọ bí ẹni wípé àlè jẹ́ torí pé lára àwọn àṣàrà àti ni àwọn nǹkan tó ń wọ́ lórí ilẹ̀ so àwọn míì wọn á kà kún pé nǹkan tá jẹ ni nu àwọn àfa wọn bèrè àfa míì ìgbésà lè jẹ̀gbín wọn á níbò ló ṣe rí torí pé kò sígbìn láwùjọ titi wọn irú imam malik rahmanulahu tàwọn bèrè lọ wọn gbésà lè jẹ̀gbín àwọn ò bó ṣe rí sáwọn kan mi ń bẹnu àwọn ẹranko tó ṣe pé kò sí nínú ìlú ẹlòmíì àfa ńlá ni o ṣùgbọ́n kò mọ̀rú ẹranko yẹn rí kò rí rí tẹ́fà bẹ́ẹ̀ lọ rẹ̀ yóò lóun ò mọ̀ ń pẹ́ náà ni ká sọ pé nǹkan haramu ni ó le ká dẹ̀ sọ pé nǹkan yìí halali ni nǹkan tó tún le náà ni ọlọ́wọ́n bá ní wàhálà takulu lima tẹ́sifọ alsinatumul kadhiba hada halalun wa hada haramun لتفتروا على الله إن الذين يفترون على الله الكاذب لا يفلحون ولا تقول ما تصف ألسنتكم الكاذب ọlọ́run ní irọ́ tẹ̀ ń pa pẹ̀lú ẹ mọ́ sọ wípé eléyìí aláàlè ni eléyìí haramu ni ìtẹ́fẹ̀tẹ̀rù àlọ́lá ìlkẹ́rì kẹ́ máa parọ́ mọ́lọ́ ọlọ́run ṣeré láàlè ó ṣeré ní haram iná lẹ́dínà yẹ́fẹ̀tẹ̀rù àlọ́lá ìlkẹ́rì bẹ̀lá yóò fi hàn gbogbo ẹni tó parọ́ mọ́lọ́wọ́ bó lè jèrè ló fi jẹ́ pé iṣẹ́ tó le jù nínú iṣẹ́ táwọn èèyàn ń ṣe òun ẹ̀sìn kéèyàn ní àfáà ni àfẹ́sìn ni mí à ń sọ òfin ẹ̀sìn fáwọn èèyàn à ń sọ ọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn lára aṣẹ tó fi le jù ni ó lè dé lẹ́bù wípé àtìgbà tó o bá ti lóun wá ìmọ̀ ẹ̀sìn o gbọ́dọ̀ wá nítorí ayé tó o bá wá nítorí ayé torí pé kí wọn náà lè ba máa méèkì owó èèyàn ti lùzù wájú ọlọ́run ọba kọlọ́run ọba kó ṣàánú wa unlike ẹni tó fẹ́ kọ́ mechanic engineering ẹni tó fẹ́ kọ́ chemistry physics ó lè lóun kọ́ physics chemistry mechanic engineering medicine òun kọ́ torí pé ó náà fẹ́ méèkì owó kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi gan mo fẹ́ lọ study islamic studies nísìn àti mo fẹ́ lọ study hadith nísìn kí ló dé ah, ẹ̀pá àwọn èèyàn rí employment ń bẹ̀rẹ̀ nísìn láti di wá àníyàn ti bàjẹ́ kọ́lọ́ba kó ṣàánú wa iṣẹ́ tó lé jù òun ká lọ kọ́ mẹ́sìn torí pa fẹ́ mẹ́kì owó sanabu wa muhammad sallallahu alaihi wa sallam onímọ̀ ta alama lẹ́yà mímọ̀ ìtàgàbí wajhu allah ìmọ̀ tí yẹn máa fi wojú rẹ ọlọ́run bá yẹn tó bá lọ kọ́rú mọ̀ yẹn láyàtà alámùhù ilẹ̀ yùsí bá arọ́dọ́mìnà jùnìyà nítorí lọ kọ́ onígbékólébà méèkì owó láyé anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam lam yẹrí rọ̀hìyàtà jẹ̀nà onígbòrò àjẹ̀nà kọlọ́mọba kò ṣàánú wa ìyẹn tún wá kọ́ tán ó tún wá kó kó tún lè dúró lórí wípé torí tọ́lọ́run ni ìgbà ewu míì náà tún lélẹ́ yìí so ó tún wá kú wípé n tó fẹ́ sọ fáwọn èèyàn ṣe onímọ̀ ń parẹ́ àbó onímọ̀ ń parẹ́ ẹlòmíì kan béèrè question lọ́wọ́ rẹ̀ ní kó ní mi ìmọ̀ ń parẹ́ àbí tí mo lè sọ ń ní wàláwà àlàm ó wo lẹ́nu ẹ̀ ipe bó làwọn jẹ̀mú ó ṣe máa wò mí kí n sọ fún wọn pé mi ìmọ̀ èmi odidi àfáà kí ní mi ò mọ̀ mi lè sọ bẹ́ẹ̀ o màá wá nǹkan kan rọ fún wọn náà ni eléyìí lára nǹkan tó fi léwu jù ní fún irú èèyàn bẹ́ẹ̀ ló fi jẹ́ pé àárọ̀ àwọn afá ńláńlá tí wọ́n béèrè nǹkan lọ́wọ́ wọn lè tó question jọ báyìí bá mìíma mìíma mìíma ìkan náà àwọn afá lóní béèrè ń béèrè lọ́wọ́ kí ni báyìí báyìí báyìí ah, mìíma kí ni báyìí báyìí báyìí mìíma ah, gbogbo ẹ̀ náà lè mọ ni ah, ìwọ náà ṣe mọ àbí mùsùlùmí ni ìwọ mùsùlùmí lè mìíràn nǹkan tí ìbá mọ̀ kí n sọ fún ẹ pé mo mọ̀ nítorí pé mo fẹ́ gba star wájú ẹ rárá dẹ̀mí àbádẹ̀ ṣe mistake náà ẹni tó pèrè ẹ̀ láàfà tó ṣe pé nǹkan báyìí ló fẹ́ sọ sọ nǹkan míì fúnra rẹ̀ ló gbọ́dọ̀ pàkíyèsí àwọn yẹn aṣọ báyìí lọ́jọ́ báyìí báyìí báyìí ń ta aṣọ orange àmánà ni sọláwọ́ subhanahu wa ta'ala wà látẹ̀kùlù ma tẹ́sí fọ́lùsùn náà ti wọ́n kẹ́rì hádà halal ẹ má fi hàn yín sọ pé halal ilé yìí haramu ilé haramu lítẹ́fítàrú alàlá ilkẹ́rì tẹ́ máa parọ́ mọ́ ọlọ́wọ́n ọba iná lẹ́dí ni yaftaruna alàlá ìlìkadì bílá yóò fi hàn àwọn tó ń parọ́ mọ́ ọlọ́wọ́n ọba ntí yóò pè láàlì tó ń pè ní àlàlì ntí yóò pè ní aramu wọ́n ń pè láramu ọlọ́wọ́n ọba ni wọ́n lè jèrè o sọlọ jẹ́ pé nǹkan tí ó pàtàkì ni sọ̀nàbùwà muhammad sallallahu alaihi wa sallam sọ ní wà bẹ́yìn náà mushtabihatun àwọn kankan bẹ́ẹ̀ náà àwọn kan tó náà bá pè ní aramu tó kílẹ̀ àtàwọn kan tó pè ní àlàlì tó kílẹ̀ mushtabihatun tó ṣe pé wọ́n rújú wọ́n farajọ aláàlì wọ́n farajọ haram láyà àlámù wúnà kẹfì rúmìnà nẹ̀sì ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọbi tó yẹ káwọn tó wọn sí ó túmọ̀ sí pé àwọn kan mọ̀ ìpèbí tó yẹ káwọn tó wọn sí ni so irú ọ̀rọ̀ ọ̀gbìn lápẹjù ẹ̀ sìn àwọn àkó ni a lè jẹ́ torí pé lọ́dọ̀ títí wọn in tó tẹ̀wọ̀n ni pé abẹ́ píríncípù wípé wà lẹ́dí ìkàlákọ̀lá kò máa fi àrùjẹmíyàn òun ló fọ́ọ̀sì àwọn míì rẹ̀ ní in tó tẹ̀wọ̀n lọ́dọ̀ tí wọ́n ò ní pa àlè jẹ́ torí wípé ó ń bẹ lábẹ́ àwọn almustakbafat àwọn nǹkan tó ṣe wípé ara kọ́ tó ṣe pé àsìn ẹ̀mí ò láìkì lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn èèyàn òun ló wà pé kinní tó ń wọ́n lẹ́lẹ́ yìí eléyìí bíi ẹ̀gbin ni ẹlòmínú àwọn afá ẹni tẹ̀wọ̀n lọ́kàn rẹ̀ nìyẹn ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wọn àmà nǹkan wọ̀nyí láyà alámuhun na kẹfìrún mina nas oríṣiríṣi ọlọ́run bá ní fọmọ ní taka ṣubu hat àwọn nǹkan yẹn ẹni tó bá fi lè avoid it ìṣàbọ̀rọ̀ àrídì ni ìwà ẹ̀rù dì irú èèyàn bẹ́ẹ̀ ó ṣe ìbọ́pábọ́sẹ̀ nítorí ẹ̀sìn rẹ̀ àti ìjọmọlúàbí ẹ̀ wọ́n mẹ́nu wakọ̀ àfi ṣubu hat ẹni tó bá ní àwọn ìṣẹ̀lẹ̀ yìí Tora rá sínú rẹ̀ wà kó haram yóò padà kó sínú haram ni torí pé ńgbà tí nǹkan rújú àlèmọ̀bí ta fẹ́ tó sí ó ṣe ó tún débi nǹkan míì tó ṣe pé kí ni ó rújú òmìnir tó fẹ́ tó sí ó ṣe ìgbà tá a bá fi wò ó ó lè jáwọn nǹkan tó jẹ́ nǹkan haramu làwọn nǹkan wọ̀nyẹn bó ṣe pé ibi tó yẹ kán tó sí haramu ni wọ́n dẹ̀ kàn ṣe lọ bẹ́ẹ̀ ó ti ṣe kí ni ó ti kó sínú nǹkan haramu lọ ló fi jẹ́ pé in dáa fún yẹn òní kéèyàn máa jẹni tí yóò máa sọ àwọn nǹkan tó ń ṣe yóò máa sọ àwọn nǹkan tó ṣe nǹkan mímu bẹ tó ṣe pé ah kò yẹ ká máa bá mùsùlùmí bí irú nǹkan báyìí ah kò ń ṣàfà ló yẹ ká máa bá bí irú nǹkan báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwà àwọn ẹni ọlọ́run ọba ni wọn a máa sọ nǹkan tí wọn ó torí bọ́ torí mú wọn fẹ́ lọ wẹ́ pé nǹkan táwọn torí bọ́ yìí dó kò sí clear text gbá ni at the same time kò sí clear text pé aláàlí ni lórí nǹkan faraju eléyìí faraju eléyìí ìyẹn gbọ́dọ̀ ṣọ́rẹ̀ eléyìí ni ti o da fun anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam wa mú àpèjúwe kan wá ó ní ọ̀rọ̀ tí oko wọn ń dà wọn jẹ ó wà ń lọ awolal hima around the protected area kan òní lápèjúwe bíi ibi tó jẹ́ protected area ọba olórí ìlú ló níbẹ̀ ipe ẹ gbọ́dọ̀ da ẹran jẹ̀wọ́ nu bíbá yìí ó wá ní ẹ̀sìn nu bíbá yìí ni ẹ mú lè mọ́ lọ lẹ́gbẹ̀gbẹ́ rẹ tí ìbáṣà ti da ẹran wọnú ọgbà tán ni mọ́ dáwọ́ anabi sọ allah salam ní àpèjúwe ntí mo gba ìsọgbó ṣe rí nu onírúurú adaranjẹ bẹ́ẹ̀ tó ṣe pé gbogbo lẹ̀ tó ṣe yí pé ó firi lọ táwọn ẹran rẹ̀ lè jíjẹ koríko kò mú yẹn èyí tó wá súnmọ́ bí ẹgbẹ́ protected area òun ló lóun fẹ́ mọ́ lọ daranjẹ ń bẹ́ẹ̀ ó súnmọ́ ẹgbẹ́ bíi tí tó jẹ́ reserve tí o gbọ́dọ̀ dé oníbẹ̀yẹn ló ń ti fẹ́ mọ́ lọ dẹ́rán jẹ ojúṣe ọlọ́wọ́ bá ní yóò ṣìkò àyẹ̀rta àfi láìpẹ́ láì jìnà àwọn ẹran rẹ̀ ó padà kú sínú bẹ̀yẹn tí wọ́n mọ̀ lọ jẹ níbi koríko tó ń bẹ níbi area tó wà reserve bọ́rọ̀ rẹ̀ ṣe rí nìyẹn nǹkan tó lọ́wọ́ bá ṣe lálàá lípọ̀ jantẹ́rẹ́ wàá rìn síbi tọ́yẹ pé orú wọn náà lójú ó fẹ́ jọ àrámù ó fẹ́ jọ àlá ẹ eh, káwọn ṣe jọ àti ó ti kílẹ̀sì wa pé bí àrámù nìtàn yẹn kò rẹ̀ kílẹ̀sì wa pé aláàlì ilé káwọn ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ tó ṣe yí pé ọgbà tó ti lè àwọn kíní oko tó ti lè dáná jẹ ó ń bẹ ṣùgbọ́n mú bi tí ó sún ibi tí ò gbọ́dọ̀ dáná jẹ ń bẹ́ẹ̀ láìpẹ́ láì jìnà yóò padà kó sínú ọgbà yẹn tó bá ti kó sínú ọgbà yẹn ìjẹníyà ni fún ìjẹníyà tó bá máa fi jẹ ẹni tó bá wá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yóò lẹ́tọ̀ sí bẹ́ẹ̀ náà lẹni tó ṣe pé òun rìn ní agbègbè nǹkan tí ọlọ́run ọba ṣe léèwọ̀ kò ń ṣe nǹkan tọ́lọ́run ọba ṣe léèwọ̀ direct but nǹkan yẹn ní nínú ọkàn tiẹ̀ náà ó rí i pé ó jọ nǹkan àrámu ìyẹn ó tún dàbí ẹni pé jọ àláàlì òun wá prefer kó o mú àláàlì yẹn nǹkan yẹn ní bí ó padà wá rí tẹ́kìsì pé haramu ni that is tàbá sọ pé ọlọ́run ọba subhanahu wa ta dá gbogbo nǹkan fún wa tó ń bẹ lórí ilẹ̀ agbọ̀rọ̀ gbọ́ yé sí pé kí ni ipe ó túmọ̀ sí pé agbọ̀rọ̀ alìbọn ṣe gbogbo ẹ̀ lọ nìyẹn alìbọn jẹ gbogbo ẹ̀ lọ agbọ̀rọ̀ gbọ́ yé lọ síbẹ̀ torí pé tẹ́kìsì wà páwọn kankan jẹ́ haramu ṣùgbọ́n mi lè mọ̀ mọ̀ àwọn kan tó jẹ́ haramu nísìnyẹn ni tí ó mọ̀ gbígbé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ṣe ọtí múmu léwọ̀ kò tí káyà yẹn rí ó wá mutí ṣé ìyẹn sọ ọtí múmu eh, di ẹ̀tọ́ fún ó sọ́dọ̀ ẹ̀tọ́ fún òun ní òun mọ̀ ipe ọlọ́wọ́n bá ṣe léwọ̀ ló fi jẹ́ pé a jòkó ká wá mọ̀ ń pẹ̀ sí ìwá mọ̀ ń pẹ̀ sí ni ó jẹ́ ká àwọn nǹkan tọ́nà ọba ṣe léwọ̀ ṣùgbọ́n ká ní ah, mo gbọ́ wá sí kan wọ́n ti ní ọlọ́run bá ṣe gbogbo nǹkan tó ń bẹ lórílẹ̀ ọlọ́run bá dá fún wa ní òun máa ń gbogbo ẹ lọ ṣùgbọ́n ẹni tó ń síyọ́sù sọ́rọ́ ẹ̀sìn òun ka alukurani pa ah, ẹ̀mọ́ mutí ó alukurani jẹrẹ jẹ ẹ̀jẹ̀ òun alukurani eléyìí òun ò kà gángan tiẹ̀ wọ́n ní àwọn afa ti sọ fún wa pé ọlọ́run bá gbogbo nǹkan èyí ò sọ àwọn nǹkan tí ọlọ́run bá ṣe léèwọ̀ tó ti mẹ́ṣọ̀ wọn kò sọ́ di ẹ̀tọ́ fún òun ni ó ṣe research tó yẹ kó ṣe òun ni ó ṣe wádìí tó yẹ kó ṣe òun ni ó wámọ̀ tó yẹ kó mọ̀ tó yẹ kó wá so ló fi jẹ́ pé àwọn nǹkan míì ń bẹ tó ṣe pé tẹ́ẹ̀sì wà pé aráàmù ni wọ́n ṣùgbọ́n wọ́n wà wọ́n jẹ nǹkan tó kọ́mọ̀ lọ́dọ̀ àwọn èèyàn àwọn kan kọ́mọ̀n pé haramu ni àwọn èèyàn gbogbo èèyàn ló fẹ́ mọ̀ pé ké ah, eléyìí haramu ni ṣùgbọ́n àwọn kankan bẹ tó ṣe pé haramu ni wọ́n ṣùgbọ́n torí pé kí ni tẹ́ksì rẹ̀ òun ṣe tẹ́ksì tó gbajúmọ̀ gan kò jẹ́ kó clear sáwọn èèyàn kan so nǹkan yẹn dàbí haramu bá ṣe ń wo ó dàbí àlàálì ṣùgbọ́n tẹ́ksì wá táwo mọ̀ tó ń sọ páwọn nǹkan yẹn ni haramu ni wọ́n àwọn míì mọ̀ ìpè àwọn mi ò mọ̀ ṣùgbọ́n anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó wá kọ́ wa ní kankan wo ni pé kájẹni tí ó mọ jálásàjẹ tó bá ti fẹ́ rí pé nǹkan ìyá ó fẹ́ jọba ó fẹ́ jọba yìí nítorí lè pọ́n rẹ lé òní kí kò avoid yẹ torí pé pààlọ́ jẹ́ haramu ní nǹkan ẹ̀yẹ so anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó mú àpèjúwe wa ó ní àlà òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹ tẹ́tí ẹ gbọ́ mi wà iná lèkólè malikin hema gbogbo ọba ló máa ní protected area nogo area tẹ́ gbọ́dọ̀ dé ala wà iná hema láì maharimu protected area ọlọ́wọ́ ọba òun náà ni àwọn nǹkan tó ṣe léwọ̀ má ṣe pẹ̀lú ọlọ́run ìṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba èèwọ̀ ni tẹ́tẹ́ títa èèwọ̀ ni ọtí mímu èèwọ̀ ni zina ṣíṣe èèwọ̀ ni olè jíjà èèwọ̀ ni owó èlé gbígbà èèwọ̀ ni ìmàgbà bíráìbù èèwọ̀ ni ìjẹrẹ ẹlẹ́dẹ̀ èèwọ̀ ni ìjẹ èèwọ̀ ni àwọn nǹkan tí ọlọ́wọ́ bá ṣe léwọ̀ protected area ọlọ́wọ́ ọba ní ẹ̀mọ́ súnmọ́ yẹ́bi jẹ́ pé ọba kọ̀ọ̀kan ní àwọn ibi tó ṣe rí ò ní ẹ̀ gbọ́dọ̀ dé so wọ́n á níbi kan àwọn reserve kìíní ní àdèmọ̀pọ̀n ọba ayé àmọ̀pọ̀nlé nítorí wọn ní ká má ṣe yẹ àní ṣe torí pé àmọ̀kúta bá ṣe ìjẹniyà ni bó ṣe kan náà wà lẹ́gba bó ṣe kan sọ wá sẹ́wọ̀n àmọ̀ avoid ọgọ́rọ̀ yẹn ni yóò máa bẹ̀rù òfin traffic light ni alóhun òfẹ́ ṣe kí ni òun fẹ́ bá ọ létí ẹ̀ kí ló dé àwọn agbá mú sí wọ́n lè jáwé fún mi kí n lọ san twenty five thousand wọ́n lè ní kọ́kọ́ mú lọ sí psychiatric home náà wọ́n lọ ṣe test mi ṣé ọpọlọ mi pé àbí òpé mi lè máa ń bára zara mi máa ń torí náà màá bójútó òfin traffic ìyẹn ẹgbẹ́ wa là ń bẹ̀rù bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá subhana wata tó dá wa yóò ní o mọ́ mutí mọ́ ṣe zina mọ́ jalè mọ́ ta tẹ́tẹ́ mọ́ ṣẹbọ pẹ̀lú wọn ọlọ́run jìnnà sí àdádálẹ̀ nú ẹ̀sìn wà ní ẹ ṣèbí àwọn bàbá wọn ṣe máa ń ṣe àwọn nǹkan ẹni yẹn àkànlé gbá kọ́tsọ̀ wa dànù bẹ́ẹ̀ àkànlé ṣeré àkànlé ṣeré àbíbó láṣọ wa fi irú nǹkan báyẹn lẹ bẹ́ẹ̀ ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ìyá rẹ̀ lè ju ìyá wọn tá à ń bẹ̀rù yìí so ala alamisalaam salam ni ẹtẹ tiẹ gbọ mi wa inna likulli malikin hima gbogbo ọba òun ló ní protected area alá ẹ̀tẹ́ tí ẹ gbọ́ mi wà iná himaláhi maharimu ìtì ọlọ́wọ́ bá ṣe léwọ̀ òun ní protected area rẹ̀ ẹ má di bẹ́ẹ̀ oníṣẹ́ ọlọ́wọ́ máa ń parí ọ̀rọ̀ ẹ̀yìn sọlọ́lá àṣàlá ó ní alá ẹ̀tẹ́ tí ẹ gbọ́ mi wà iná fi jẹ́sà di mudgatan nínú ara yín nínú ara ẹnì kọ̀ọ̀kan wa mudgatan yìí bá ṣe ẹran kan bẹ́ẹ̀nbẹ́ ìdá sọláhàjàsádù kò lù tí bá ṣe ẹran ìbá ti lálàáfíà gbogbo ara ló lálàáfíà that is spiritually tí bá ṣe ìbá lálàáfíà ara lálàáfíà spiritually wọ́n ìdá fasadat tó bá bàjẹ́ fasadar jasadu kulu gbogbo ara ti bàjẹ́ ala wayel kọlu òjíṣẹ́ ọlọ́ba ni ẹ tẹ́tí ẹgbọ́n mi tí mo ń sọ fún yín ni pé ọkàn yín ọkàn yín òun ni bá ṣe ẹran tí mo ń sọ yìí ẹni tí ọkàn rẹ̀ tó bá ti bàjẹ́ ara yẹn ò wúlò fún sọlọ́ jẹ́ pé ẹni tó jẹ́ mùsùlùmí tó yẹ ni tí máa gbọ́ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ìtí ọlọ́wọ́ bá ṣe léwọ̀ ó ń jìnà sí ọkàn rẹ̀ ló wúlò fún ọkàn rẹ̀ ló sound ọlọ́ba ni yẹ́wò màláyẹ̀ ń fa òmàlùn wàlábàlù ọjọ́ tó ṣe pé dúkìá kan ò ní wúlò fún yẹn èmi ni èmi ni mo jẹ́ the richest man in africa èmi ni the richest man in the world kí ló kan láwọn bá pẹ̀lú bó wọ́n ni the richest man in africa the richest man in nigeria láyé ń fa òmàlùn wàlábàlù gbogbo owó tó ní kò wúlò fún ẹ wàlábàlù èmi mo bímọ jù àwọn ọmọ mi wọ́n lé ní hundred àwọn ọmọ ọmọ mi wọ́n ń lé báyìí ni wọ́n láyà ń fa ọ̀mọ́lùmọ́ alábànú gbogbo dúkìá tó kójọ kò ní wúlò fún ẹ wà lábànú bákan náà ọmọ tó bí jọ torí pé ọjọ́ yẹn máa lágbára kọjá ń tán yóò máa yẹ fẹ́rù márùn mi àhí wọ omihi wọ́n bá ní ọjọ́ tó ṣe pọ́ mi ni yóò máa sá fún ìyá rẹ̀ yóò máa sá fún ọmọ rẹ̀ yóò máa sá fún bàbá rẹ̀ ọlọ́wọ́n bá ní ilá man atalọ àbí kalbin salim ẹni tí ọjọ́ yìí tí ó wúlò fún òun náà lẹ́nu tó ṣe yí pé ilá man atalọ àbí kalbin salim ẹni tó ṣe pé ọkàn tó wá gbé bọ́ ọlọ́wọ́n bá ọkàn tó sáǹtò lálàáfíà ni yóò máa láyà ń fa ọmọlẹ́ wàlá abanúwọ́n ilá man atalọ àbí kalbin salim tó ń jẹ́ pé mi àti yín agbọ́dọ̀ gbìyànjú káàrí pé ọkàn wa ọkàn tó lálàáfíà ni gbọ́dọ̀ láṣepọ̀ pọ́kàn yìí lálàáfíà òun náà ni kí adékó kún fún tawhidullah ìmú ọlọ́run ọba lọ́kan ṣoṣo kájínà sí ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ọba àwọn nǹkan tọ́lọ́run wá ṣe léèwọ̀ kájékó rílẹ̀ ńdọ̀ kan wá pé èèwọ̀ ni ìtọ́lọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ kájékó rílẹ̀ ńdọ̀ kan wá pé ẹ̀tọ́ ni àwọn nǹkan tá a bá rí kó jó èèwọ̀ ó jẹ́ ẹ̀tọ́ nìyí ẹ̀jẹ̀ ká gbìyànjú àti avoid ẹ̀ yóò jẹ́ kí ọkàn wa kó lálàáfíà tí ọkàn yẹn bá dẹ̀ lálàáfíà ní wàláì orí ńlá ni. Wallahi, irú èèyàn bẹ́ẹ̀ kò ní ẹni tó ṣe wípé depression yóò máa pọ̀ fún àìgbàfí òfin ọlọ́wọ́n ọba òun ló ń mú wa wà depressed ṣùgbọ́n tá a bá ti gbà fún òfin ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ìgbádùn tí ó máa bẹ fún wa yóò ju ìgbádùn tí the richest man tó ní lọ so eléyìí ó pàtàkì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ní aláwọ̀yé alqal bá ṣe tí mo sọ fún yìí òun náà ni ọkàn yìí òun náà ni ọkàn so ló jẹ́ pé ọkàn òun náà ni ètò pàtàkì jù lára ọmọ ènìyàn àwọn afọ àwọn sọ wọn á ní làákàyè ṣé ọpọlọ ló wà ní àbínú ọkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n á ní ibi ọpọlọ ní làákàyè wa ṣùgbọ́n ọlọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ wípé làákàyè àti rí nǹkan bó ṣe yẹ kárí inú ọkàn ló wà so ọ̀rọ̀ yẹn ṣe bí ẹni takora wọn táwọn onímọ̀ jìnlẹ̀ ó bá sọ wọn ní ọpọlọ wa ibẹ̀ ni làákàyè wa wa ṣùgbọ́n ọlọ́ọ̀bọ̀ jẹ́ ká mọ̀ pé làákàyè ó ń bẹnu ọkàn وإنها لا تعمل الأبصار ولكن تعمل القلوب التي في الصدور ọlọ́run ọba ní alapsor ojú òun kọ́ ló fọ́jú gidi ètò fọ́jú gangan ní alukorobo lẹ́tì fi sòdò ọkàn tó bẹ nígbà ayẹni kọ̀ọ̀kan wa òun ló fọ́jú sọlọ́mọba subhanahu wa ta'ala nínú àmọ́ aya ó fi rinlẹ̀ fún wa yí pé ọkàn gangan ní kíní wa bóyá jẹ́ pé ọkàn ibẹ̀lẹ̀ jẹ́ ó ti lọ káàkiri ara yóò gbé lọ síbi ọpọlọ yóò gbé lọ síbẹ̀ so nǹkan kan bẹ táwọn onímọ̀ jìnlẹ̀ ò ti detect dì sí wọ́n sì máa padà detect yẹ wípé kò sí ẹgbẹ́ sọ̀rọ̀ ń pa péyàn nílà káyè ní tí ò ní ní ṣe pẹ̀lú kíni ọkàn rẹ̀ ọlọ́run ba ló sọ bẹ́ẹ̀ ìtawà àtàjẹ́ mùsùlùmí dẹ̀ dúlé lórí nìyẹn sáyẹ́nsì ò ti develop débẹ̀ ni tó bá yá wọn padà discover rẹ̀ náà ìnílàákàyè ó ní ṣe pẹ̀lú ọpọlọ ṣùgbọ́n ṣé ọpọlọ nìkan òun ló dá ní àbí gbáyà ọkàn wa nu gbáyà aṣọ ní connection pẹ̀lú ẹ àwọn á ní kò ní connection pẹ̀lú ẹ nísìn ṣùgbọ́n tó wá yá wọn ó padà discover rẹ̀ torí pé ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala fi rinlẹ̀ fún wa ipe ọkàn yìí ó ní nǹkan tó fẹ́ ṣe púpọ̀ so tó wá fi lè lálàáfíà tó gbádùn tó ń ro nǹkan bó ṣe yẹ kó rò ó tó mọ nǹkan bó ṣe yẹ kó mọ ara yẹn bọ́dì yẹn bọ́dì tí ó lálàáfíà ni ṣùgbọ́n tí ọkàn fúnra ẹ bá ti wà fọ́tì bọ́dì yẹn náà wà fọ́tì kọlọ̀bọ̀ subhanahu wa ta'ala kí ó ṣàánú wa so ọkàn wa ó pàtàkì púpọ̀ ká fi ìrántí ọlọ́wọ́ bá ìjuwọ́lẹ̀ fún ọlọ́wọ́ bá ìtẹ̀lé àṣẹ ọlọ́wọ́ bá kájíkúrin rẹ̀ nínú ọkàn wa ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala àwọn tí ọkàn wọn ò bá juwọ́lẹ̀ fún ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá ní ẹranko wúlò jù wọn lọ ọlọ́wọ́n bá ní wàlọ́kọ̀ọ́dọ́rọ́nà lè jahannama kẹsíra minal jinni ọlọ́run ní a ti jahannama iná jahannama a ti kẹsíra minal jinni ọ̀pọ̀ àlùjẹ̀nu wẹ̀l ins àtẹ̀yìn la onkolobon wọ́n ní ọkàn láìf tahona biha tí wọ́n fi gbọ́ nǹkan yìí wọ́n ní ọkàn tán fi gbọ́ nǹkan yìí ọlọ́run sọ pé kí ni wọ́n ní ọpọlọ brain tó ṣe wọ́n fi ó ní la onkolobon wọ́n ní ọkàn láìf tahona biha tí wọ́n fi gbọ́ yìí wọ́n ní ojú láìf sorona biha tán fi rí nǹkan wọ́lá àádánù wọn ní etí láyẹ̀sì màáhùn bí i tán fi gbọ́ nǹkan wọ́n ń gbọ́ ṣùgbọ́n gbígbọ́ yẹn ò wúlò fún wọn wọ́n ń rí ṣùgbọ́n rírí tán rí nǹkan yẹn ní wọ́n akẹ́kọ̀ọ́ látàrẹ́ wùláì kẹkẹl anam ọlọ́run nírú àwọn èèyàn bẹ́ẹ̀ bí ẹranko ni wọ́n kò sí yàtọ̀ láàrin àwọn àti ẹranko òun àti màálù òun àtagùntàn kò sí yàtọ̀ láàrin wọn tọ́lágùntàn náà rí náà òun náà rí náà ṣùgbọ́n rìnà tó ń rìnà ni kò jẹ́ kó mọ́tọ́ lọ́wọ́ ọba kò láì kankan anam bí ẹran ni wọ́n bẹ́lùm àdọ́lù ọlọ́run ní àpọ́nlé ni pé mò ń fi wọ́n wé ẹran wọ́n sọnù ju àwọn ẹran wọ̀nyí lọ kò láì kankan àwọn tán fọnú fọra tí wọ́n lu ọkàn wọn tí wọ́n lójú wọn wọ́n lu etí wọn abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ọkàn tó fún wa kó jẹ́ kí a rí ìlú síbi nǹkan tá a fi rí ìyọnu rẹ̀ bákan náà etí wa ojú wa kó jẹ́ ká máa fi wo nǹkan tí a fi rí ìyọnu ọlọ́wọ́n bá tá a fi ká fi gbọ́ nǹkan tá a fi rí ìyọnu ọlọ́wọ́n bá kọ́lọ́mọ wa ta'ala kò fẹsẹ̀ ní kọ̀ọ̀kan wọn lè sojú ọ̀nà rẹ̀ wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhana kala humna wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. inshallah Allah, kọlọmba kò fún wa lẹ́mi wá tala fẹ́rẹ̀ O gba àwọn nǹkan wọ̀nyí náà ni tí a padà tọ́jú tí a bá ń ṣàlàyé àwọn májẹ̀mú tó súnmọ́ àwọn nǹkan tí à ń jẹ so pàtàkì lọ àwọn nǹkan tí wọ́n bá ń dún ni so a sì máa padà mẹ́nu ba àwọn nǹkan wọ̀nyí ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n ní ṣókí kan kọ bísmìlá ìsì ara ẹ́ńjìnì tí wọ́n fi ń pa àwọn nǹkan tí a jẹ kò gbé rárá so nǹkan ta ní láti sọ jáde nígbà tí a bá fẹ́ dùn so ẹran tí ò bá dẹ̀ tí kú bóyá kọ́lé gbé nínú àwọn ẹranko ní àbádìẹ tí a bá rọ̀bẹ̀ tìbọ̀ lọ́rùn tìbọ̀ lọ́rùn ní síwájú kó tó kú tá a dẹ̀ pa ní pípa kiri ní pípa islam irú ẹran bẹ́ẹ̀ a lè jẹ́ ṣùgbọ́n ó wá ku iṣu kan ò ní pé àrùn tó ń ṣe ká tó tọ̀bẹ̀ bọ̀ lọ́rùn yẹn ṣáàrùn yìí ò ń ṣe nǹkan tó lè affect àwọn èèyàn tó bá jẹ́ tó bá ṣe pé n tó lè affect àwọn èèyàn tó bá jẹ́ ni èèwọ̀ ní fún wa láti jẹ́ kò ṣe mọ́ torí pé àdùn dúdú islam ṣùgbọ́n torí pé ẹranko yẹn ó ti di ẹranko tí ó lè kó àrùn báwọn èèyàn so kò jẹ́ bí ẹ ṣe jẹ́ wọn láwọ̀ àlọ́ doubt of doing something the other one one of the uh, issue of meat. one of the transporter ọmọ akpẹ ní ọya they are uh, permissible for the family of rats. The second one is this issue of uh, eh, prostration and lying down. Ọ̀hún tí ní ilẹ̀ Yorùbá náà wà fẹ́ fẹ́ ìyàwó àwọn ẹ̀fọ́ máa ń lọ máa dọ̀bálẹ̀ níwájú wọn. Ṣé àwọn olùdíje sọ pé dọ̀bálẹ̀ tó dọ̀bálẹ̀ wájú wọn lè pé ó yàtọ̀ sí ìfọ̀sọ́nà pé òun kí ọ̀ táwọn of pé ìjọba ní pé ìfọ̀sọ́nà ọ̀sọ̀ láti ìnáwó ìjọba ìfọ̀sọ́nà láti ẹ̀sìn. So àwọn tó ṣe first one ló wà bí i àdìsẹ́sì náà ọ̀yà jíjẹ anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ṣe léwọ̀ fún wa ìjẹ e-, eku so eléyìí kìíní bí àwọn kan tó bá ní tó bá fara jo eléyìí so wọn kó sí abẹ bí òkété nǹkan kan wọn wọn kó sí abẹ so ọ̀yà náà òun náà kó sí bí wọ́n nǹkan báyìí pàtàkì jùlọ tó bá ṣe wípé ó ní eyín ọ̀gàn tó na fi ń ya nǹkan tó fi ń ya nǹkan bí anabiwa muhammad sallallahu alaihi wa sallam ṣe àwọn ẹranko tí ó bá jẹ́ ẹranko tó ní ọ̀gàn tó fi ń dẹdẹ tó bá tó wáyé pé bẹ́ẹ̀ lòun náà ṣe rí so a kò sírú nǹkan tá à ń sọ yìí tó bá ṣe pé ìran eku ni ó kó sí that's number one dẹ̀rẹ́ tó tún lè kó sí tó wá ṣe wípé ó jẹ́ pé ó ní iyín ọ̀gàn tó fi ya nǹkan tó fi jẹ́dẹ́ so lórí ìbéèrè kejì ká láti lè fi kíyàn eléyìí ò tọ́ ká láti lè fi kíyàn kò tọ́ ká láti lè fi kíyàn kò tọ́ so eléyìí nǹkan tí ẹnu àwọn àfẹ́sí kò lè lórí ni àfa tó bá ń sọ nǹkan tó yàtọ̀ sí àìmọ̀kan ló ń sọ sọ ló jẹ́ pé nílẹ̀ yorùbá wa yìí sheikh adam lára àwọn àfa àti àwọn èèyàn ní respect fún púpọ̀ nílẹ̀ yorùbá yìí àwọn náà rí bá ṣe fẹ́ sọ dúpẹ́ padà sọ pé kí ni èèwọ̀ ní ká máa tẹ̀ láti kíyàn àbí láti kúnlẹ̀ láti máa kíyàn so tíra méjì ni wọ́n ti mention irú nǹkan báyìí ìkan wọ́n mention rẹ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ pa islam àti àwọn àṣà ìmọ̀ kan tí orúkọ tíra náà ń jẹ́ al-islam watakọ̀lì ìlú jahiliya ìkejì wọ́n dìde kọ́ nítorí ọ̀rọ̀ kíkí gangan ni wọ́n pè ní àtàwádọ́ fil islam kí là ń pè ní tẹríba nínú islam sheikh adam ni eléyìí lára àwọn àfa àti àwọn èèyàn dẹ́ respect jù ní south west wa oníṣẹ́ka adamu wa so wọn rí kankan sọ ní pé káwọn náà lọ síbi tí àwọn àfa kan ṣíwájú nínú àwọn àfẹ́sìn tí wọ́n sọ wọn rí kankan mítà náà lè sọ jù bẹ́ẹ̀ lọ ṣé kamaludin al'adabi the same thing làwọn náà sọ wọn ní fídíò lecture táwọn èèyàn circulate káàkiri àwọn náà fi ń lẹ̀ yí pé kò tọ́ kama ń tẹ́ kíyàn ṣùgbọ́n kọ́lọ́wọ́n wa kó ṣàánú eléyìí nǹkan tó ti gbalẹ̀ kan ni tó ṣe pé ẹni tí ò bá ṣe àwọn èèyàn á ní kò lẹ́kọ̀ọ́ so ṣáàfi ọ̀rọ̀ ọlọ́wọ́n bá lẹ̀ àáfi muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ bá gbé fún àáfi ilẹ̀ nítorí pé èèyàn kan sọ pé kí ni a lẹ́kọ̀ọ́ èyí náà ni à wa ni àwọn tí sùpá àlẹ́kọ̀ọ́ ọmọ wọn tó bá lọ sílùú òyìnbó tó dé tí ò bá tẹ̀wọ̀n ní kò lẹ́kọ̀ọ́ fún ara wọn ni fún ní excuse pé báwọn ṣe mọ̀ ń ṣe lọ́dọ̀ tí wọ́n ń bẹ̀yẹ nìyẹn ṣùgbọ́n wọ́n lè fún ìyẹn tí ó tẹ̀ fún wọn kọ́ fún ní excuse pé kò tẹ́ ní torí pé bí ọlọ́run bá ṣe ní ká máa ṣe nìyẹn kọ́lọ́n bá kó ṣàánú wa a pọ́n nǹkan tí àwọn èèyàn bíi tiwa tán gbé kalẹ̀ a pọ́n lédè wípé kí ni gbogbo excuse láwọn wá fún wọn ṣùgbọ́n tí ọlọ́run bá subhanahu wa ta'ala bá ní ká máa ṣe àbí nǹkan tó bá ní ká ṣe ìdàkejì ẹ̀ a ṣe a tún máa bú àwọn tó ṣe wípé wọn àṣebá ṣe ń ṣe so ẹnu àwọn àfa ẹ̀sìn ó kò lórí pé a gbọ́dọ̀ máa tẹ̀ láti lè kíkìyàn ká máa ti sọ pé à ń kúnlẹ̀ ká máa ti sọ wípé à ń dọ̀bálẹ̀ fún àwọn èèyàn so anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó lòdì sí eléyìí nínú sẹ̀ríà àti ọlọ́run ọba subhanahu wa ta'ala tó gbé fún un olóòjẹ́ pé ńgbà tí ó rán àwọn èèyàn kan lọ sí ìlú kan tí lẹni tó ń gbé ẹ̀sìn wọn sá ní ìgboro mọ́kà wọn lọ sí ethiopia ìgbà tán débẹ̀ ọba ethiopia wọn àtẹ láti kì àwọn tí wọ́n jẹ́ ẹ̀mẹ̀wọ́ ọba wa ń sọ wípé ẹ̀ ráhùn eléyìí wọ́n gbọ́ débi pé wọn tún kí ọba ọba wa bèrè plétẹ̀ẹ̀tẹ̀ wọ́n ní òjíṣẹ́ wa ó pa wá láṣẹ pa àgbọ̀rọ̀ tẹ̀ fún kankan àyàfi fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba náà dẹ̀ dákẹ́ sọ́yìn ló jẹ́ pé yẹn gbọ́dọ̀ jẹ́ni tí ó wà bold lórí nǹkan tó bá ń ṣe kò ṣe pé tó bá rí yẹn kan nísìn wà á lẹ̀ ọ̀tọ̀ níjọ́ àmọ́ sọ lẹ́yìn tó bá rẹ̀ ní owó alẹ́ èèyàn kan sọ ìtàn kan fún mi níbi iṣẹ́ rẹ̀ ó ní ọ̀gá ibi iṣẹ́ yẹn kò ń ṣe mùsùlùmí kò rẹ̀ ń ṣe ọmọ nàìjíríà àwọn tó ń jẹ́ mùsùlùmí ń bẹ́ tásìkò òun bá tó àwọn ọmọ lọ ń kírun bì kan bí ọ̀gá ẹ̀ ṣe wọ́n ń bọ̀ ọjọ́ kan àwọn ń kí ìhun zúrì lọ́wọ́ àwọn rí mọ́tò rẹ̀ báyìí ọgọ̀rọ̀ àwọn ọfẹ̀rẹ̀gẹ̀ ni wọ́n mọ̀ bó ti ráwọn ṣùgbọ́n àwọn mẹ́ta kan wá dúró olúwa bèèrè lọ́wọ́ pé kí lẹ́yìn ṣe nígbà ọláwọ̀ ni àwọn ń ṣèjọsìn àwọn ni olóra ẹ̀mẹ́ẹ̀ta yìí nìkan ló fẹ́ mọ rí bíbà àwọn tán sá lọ yẹn fún ọ láì pé kàn máa ṣe jọsìn so ó dúró wọ́n dúró ti nǹkan tán bíi léèfù nínú tí yóò bá ti affect iṣẹ́ tó ń ṣe kò affect productivity wọn àbí production wọn náà so ẹni yẹn gẹ́gẹ́ fúnra ẹ̀ ó ní di service wọn kò lè dúró wíwí rẹ̀ but mùsùlùmí tó ní pọ̀ nǹkan fún rẹ̀ ò mọ nǹkan tó ń ṣe dáadáa tó ṣe pọ̀ nǹkan manage ẹ̀ ń bí iṣẹ́ tán gbà sí ni so wọ́n lè láwọn fẹ́ dúró ìwé pẹ̀lú ẹ̀ ẹ̀rú lè máa bá wọ́n tó ní pọ̀ nǹkan fún rẹ̀ ni ó dángájíá ẹni tó gbà síṣẹ́ tí ò bá rí ẹni ẹ̀gan ni ó tún mọ bẹ̀ pé jọ ok ṣé àwọn kan tó ló fẹ́ mọ ṣe ni ó dáa ṣe wọ́n àmọ́ bá ṣe titiwa náà ni àwọn kéṣìṣẹ́ pọ̀ dáadáa so ká dúró ti òfin ọlọ́wọ́n ọba ẹ ilẹ̀ yorùbá wa bá ṣe máa ń ṣe ní àmọye àṣà wa tí ò bá tẹ̀sí mu ìkànnì àfọ múnú méjèèjì ìṣẹ́lẹ̀ àkásí lọ́hùn àbí ká sí àwọn èèyàn so afẹ́ lọ tọrọ ọmọ nílé àwọn òbí ẹ̀ ní táwọn ilé ìyàwó wa ní ẹ wá dọ̀bálẹ̀ kí la fẹ́ gbàǹbìkà níkẹ́ni ẹ wá dọ̀bálẹ̀ fún wa tí ò bá dọ̀bálẹ̀ kí ló máa ṣe wá kò sí nǹkan kan tí ó ṣe wá ṣùgbọ́n àná ṣàfẹ́ jẹ gàba lórí yàn àmọ́yé ìgbà nínú àǹkan báyìí ó ti wá dá fìtínà lẹ̀ dọ̀bálẹ̀ òun ní dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ òun ní dọ̀bálẹ̀ mo ti lọ́bì kan rí tó ṣe wípé ìgbà tí wọ́n lọ tọrọ ọmọ lọ́dọ̀ bàbá bàbá yọ̀ǹda bẹ́ẹ̀ ni ìyá náà wọ́n láìkí ẹni tá à ń sọ yìí náà ọmọ ìyá ni wọ́n láìkí ẹ̀ gan ṣùgbọ́n wá di ọjọ́ ọjọ́ tí that is before kan tó lọ tọrọ ẹ̀ wọ́n ti mọ̀ dáadáa wọ́n ti mọ̀ bó ṣe máa ń ṣe ó wá lọ́jọ́ fẹ́ tọrọ gangan táwọn ẹbí mi náà wá tó ti pọ̀ ju bàbá àti ìyá ọmọbìnrin lọ àwọn afẹ́ mú àṣà yẹn wáyé pé kó dọ̀bálẹ̀ bọ́ra ẹ̀ wá lóhùn ò ní dọ̀bálẹ̀ pé ó dọ̀bálẹ̀ kẹ̀ẹ́ pé bàbá ẹ̀yin gan àjọ tí mo ti máa ń gbà yìí ni tí mo wá ń kí ijó ọ̀hún mo dọ̀bálẹ̀ fún eré ìyá àjọ tí mo ti wá ń kí yín ẹjọ́ ọ̀hún mo dọ̀bálẹ̀ fún oṣù wáyé pé òní ilẹ̀ fẹ́ ní kí n dọ̀bálẹ̀ nì èmi ò lè ṣe ẹ pé yẹn mi ìfẹ́yàwó mọ́ bàbá obìnrin gan ló ní pé ẹ̀wọ̀ ẹ mọ́ dá wa lálẹ́ bíbá yìí ni ẹ ti mẹ́rin yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kò ń ṣe fún wa èwo làbọ̀rọ̀ máa béèrè fún nǹkan bẹ́ẹ̀ so ìdọ̀bálẹ̀ yẹn ni kò ní kankan ṣe pẹ̀lú ìpín respect yẹn yorùbá náà ni a ní wọ́n ní ìdọ̀bálẹ̀ ò kì í ṣe ìwà ṣùgbọ́n wọn náà látún takora wa padà èèyàn kan dọ̀bálẹ̀ fún wa nísìn ó dẹ̀ lọ plan against wa lẹ́yìn ah mind you ṣùgbọ́n ẹni tó gbé kò dọ̀bálẹ̀ tó ṣe pé tí ò bá sí lọ́yíwájú wa ni gbogbo dáadáa lóró fún wa lóró ń pa wa àní nífẹ̀ẹ́ ni àfihàn tó ń dọ̀bálẹ̀ kò bá máa lọ bá tiwa jẹ́ lẹ́yìn so kò yẹ bó ṣe jẹ́ eléyìí ni kò bá ẹ̀sìn islam mu wọ́n láwàá àlọ́

náà àdàrà àwọn kìlì wọn àgbẹ̀ bí a ṣe máa ti ṣe bísí láti tó ní ẹ̀sìn ló gbé travel àkókò tẹ̀ náà sọ ó lọ ó lè jẹ ó lọ àwọn olóyè ó lọ ìwé bóyá ẹni tí ó tó dẹ kírísítẹ̀nì àwọn orúkọ kùsùn lórí ẹgbẹ́ tó lọ́pàá tí ẹ̀rọ wọ ẹgbẹ́ fún àwọn ṣọ́ọ̀ṣì tó ṣe ara wọn àbẹ́rẹ́ ọ̀dà tó tí ẹ̀ jẹ́ ń bẹ̀. ìlú eh, ìjọba ti sè lọ́nà ìdájọ́ tó ọ̀rẹ́ olóńgbò ejò ajá ṣé ó ráìtì láti máa ń wọn àkókò. Nam alhamdulillah salatu wassalam ala rasulillah wa baji lórí eh, lórí ah, àwọn oúnjẹ tí wọ́n ń gbé wọnú ìlú ní àwọn nǹkan tí wọ́n ń dú àbí tí wọ́n ń pa pírísìpù tí a dì mú ń bẹ́ olùgbé tàbá ti mọ ìlú tó ti wá tó pé ìlú islam ni àbí ìlú tó ti wá ìlú àwọn christian ni tọ́lọ́wọ́n bá ní àlejò oúnjẹ wọn àbí ìlú àwọn jews tọ́lọ́wọ́n bá ní àlejò oúnjẹ wọn a ní láti ṣèwádìí ìpìlẹ̀ òun ni pé èyí tí mùsùlùmí bá fún wa ní oúnjẹ àbí kírísítẹ́nì fún wa lóúnjẹ àbí júù fún wa lóúnjẹ tí bá ní oúnjẹ that is àwọn nǹkan tí wọ́n dùn mọ́ sọ́nsìn torí pé àwọn nǹkan tí wọ́n dùn ìyẹn kò sí jù lórí ẹ̀ nǹkan tí wọ́n dùn ìpìlẹ̀ nípa àlìjẹ́ torí pé ọlọ́run wá ní wàtò àmú lẹ́dínà òtún kìtàbá hẹ́lòlákùn oúnjẹ àwọn tí a fún ní tíra ẹ̀tọ́ ni fún yín ẹ̀tọ́ ni fún yín àyàfi oúnjẹ wọn tí kò bá bá ẹ̀sìn ọlọ́run bá mu nísìbí káwọn ọmọ jẹlẹ́dẹ̀ ń sìn ọlọ́run bá láàgbọ̀rọ̀ jẹlẹ́dẹ̀ àwọn ọmọ mutí ọlọ́run ní ká mọ́ mutí tá a bá rí i pé wọ́n strangle ẹran òun ni wọ́n fi pa àgbọ̀rọ̀ jẹ́ torí pé ọlọ́run bá ti ní kíni àgbọ̀rọ̀ pẹ̀rẹ̀ tán strangle wọ́n da nǹkan bo ẹran lórí ló fi kú àgbọ̀rọ̀ jẹ́ torí pé ọlọ́run bá ti ní àgbọ̀rọ̀ jẹ́ so tábà wọn sùrọ̀tù máa ń dá àwọn orú ẹran tá àgbọ̀rọ̀ jẹ́ ọlọ́run bá ti sùn kíni that is ní ọ̀nà tán fi pa ẹran ọlọ́run bá ti sọ síbẹ̀ kò bá wàá jẹ́ pé kírísítẹ́nì lẹni tó pa bẹ́ẹ̀ àbí mùsùlùmù lẹni tó pa bẹ́ẹ̀ àgbọ̀rọ̀ jẹ́ àrí pé a. Ah, ṣùgbọ́n àlejò ń jẹ mùsùlùmí ọlá àlejò ń jẹ mùsùlùmí ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú yìí àlejò ń jẹ kírísítẹ́nì pẹ̀lú mọ́jẹ̀mú yìí olóńjẹ́ pé ẹran tán bá pa fún ọdún wọn àlè jẹ́ ni torí pé kí ni kí ni yẹn gẹ́gẹ́ fúnra òní bẹ́sìsì inú ẹ̀sìn wọn tẹ́lẹ̀ àfẹ́rí àwọn àfa àwọn náà tí wọ́n sọ pé ọdún báyìí báyìí tán ń ṣe òun ṣe ọdún tó ní ìpìlẹ̀ inú ẹ̀sìn wọn so kí mùsùlùmí ló ń pa nǹkan fún ọjọ́ bí anabi sọlá sálá ọdún tí ò ní bẹ́sì sínú ẹ̀sìn wa ni so a gbọ́dọ̀ jẹ ẹran tán bá pa fún mòlídì nàbí torí pé ọdún yẹn ni kò ní bẹ́sì sínú ẹ̀sìn tiwa náà so àwọn nǹkan wọ̀nyẹn la fi gbọ́ yé so nísìnyí wọ́n gbé ẹran kan wá láti amẹ́ríkà àbí britain lápèjúwe ìpìlẹ̀ ni pé ká jẹ kí ló dé ẹran àwọn tí ọlọ́run bá fún ní ní tìrani ẹ̀bọ̀ sáà mọ̀ bóyá wọ́n pa á wọ́n du ni àbọ̀ strangle ẹni àbí wọ́n ṣe yóò tí kàn wá torí pé táwa fẹ́ lò yẹn à ní jẹ kankan torí pé ọ̀rọ̀ ibi tá fẹ́ lọ yẹn kò ń ṣàwọn nìkan ló wà peculiar sí nísìnyí ibrahim lápèjúwe èèyàn kan jẹ́ bẹ́ẹ̀ ó jẹ́ nébọ̀ mi ó wá gbẹ́ran wọn fún mi ni ipe ẹran yìí ni òun fẹ́ fún mi ni ẹran tó ti pa náà question lè wá ǹjẹ́ ó du bó ṣe yẹ kó du àbó strangle ẹ̀ ni àbó jẹ nǹkan mọ́ lórí ni àwọn oríṣiríṣi questions tó mọ̀ wá sọ́kàn mi nìyẹn so èwo ni màá múnú méjèèjì wá ẹran yìí ṣé ó du ni àbí àbó du ni ẹ̀túndó owó wo ló fi rà ṣé owó yẹn ó jí ni àbí òṣìṣẹ́ òṣìṣẹ́ rí owó yẹn ni àkà mo ṣiṣẹ́ rówó yẹn ẹni tó gbé iṣẹ́ tí o ṣe tó fi rówó yẹn bó lẹ́nu a mọ̀ béèrè béèrè tó ṣe pé àsìnìyàn padà dàbí wèrè so ẹni tó gbé nǹkan fún wa mùsùlùmí ni ẹni tó gbé nǹkan fún wa kristẹni ni júù ni a lè jẹ́ ṣùgbọ́n tá a bá rí nǹkan tó wà contrary sí nǹkan tí ẹ̀sìn tó ní ká ṣe ìgbà yẹn láàrin no tá a bá ti rí nǹkan tó wà contrary má béèrè nǹkan tó wà contrary torí pé ìbéèrè tó wà contrary yẹn ni ó lè má lópin ó lè má lópin a kàn má béèrè lọ bẹ́ẹ̀ ni yóò ní pé kí ẹran tó ní ẹ rà gan ṣé àsìn ṣé ó àsìn tó jí ni àbí àdàdísẹ́ni tó ta fún ṣẹ́ni ẹ jí ni àbí àbí òun náà tó ra ń bì kan tó bá ní ó rà lọ́dún yẹn kan ẹni tó ta fún yẹn náà ní ṣé ẹni yẹn lọ jí ni àbí báwo ni so àwọn béèrè tí ò ní tí ò wúlò ní ó kàn lọ ṣùgbọ́n ṣé mùsùlùmí lẹ́ni ṣé júù ni ṣé kírísítẹ́ẹ̀ni ọ̀tọ̀ àmúlẹ̀rí na òtún kìtàbà ẹ̀lò làkùn oúnjẹ àwọn ta fún tíra ẹ̀tọ́ ni fún yín àyàfi tẹ bá rí nǹkan tí ó takò nǹkan tẹ́sí ní ká ṣe so ẹran wá láti amẹ́ríkà ó wá láti britain ó wá láti brazil ó wá láti saudi ó wá láti egypt gbogbo àwọn ìlú ìlú islam àbí ìlú àwọn tí ọlọ́wọ́n bá fún ní ní tíra ni ṣùgbọ́n wá láti irú kúbà kúbà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń bẹ́ àwọn tí wọ́n ń ṣe christian tí wọ́n ń ṣe jew ló wà ń bẹ́ tí wọ́n ń ṣe mùsùlùmí ló pọ̀ ìpìlẹ̀ ni pé ta ti ní pọ́n gbé ẹran kọ ọ́nú ìlú tó yẹ pé kúbà náà kọ sáré ìpìlẹ̀ ni pé most àwọn èèyàn tó ń bẹ́ ń bẹ́ àwọn tá a lè jẹ oúnjẹ wọn yìí orò púpọ̀ bẹ́ẹ̀ so ìyẹn á tìrìtì ẹ̀ nìkan tí a lè jẹ́ àfi tá a bá tó rí nǹkan tó sọ pé ẹran tó gbọ́ láti kú báyọ̀ kọ́mpìnì kan bẹ́ ń bẹ́ tó ṣe pé àwọn kírísítẹ́nì ni wọ́n ní ìgbà yẹn ni a tó fún ní ruling mi so the same thing náà nípa wọlé oúnjẹ lọ most àwọn tán bẹ ní nàìjíríà tán dáná oúnjẹ muslim christian most àwọn tí wọ́n bẹ ní abattoir tán pẹran muslim ó ṣe ó ti àwa ṣe àríwú ẹ̀rí àníbíà christian kan wà nbẹ adẹ̀lẹ́jọ́ ń jẹ christian ni ṣùgbọ́n nísìnyí ààrẹ yẹn kan tó mú adìẹ nísìnyí ó tọ ọmọ ẹ̀ bíbí lẹ́kùn ó dẹ̀ báńgì lẹ́kùn yẹn ni ọ̀run dẹ́ fúyọ́ eléyìí christian ní tòótọ́ ṣùgbọ́n ẹran tó pa yìí ni ọlọ́run ní àgbọ̀rọ̀ jẹrú ẹran yìí ẹni yìí rẹ̀ ní tòótọ́ orúkọ rẹ̀ ṣáìdì ni ṣùgbọ́n náà tó fi pẹ́ran yìí ọlọ́run láàgbọ̀rọ̀ jẹ irú ẹran yìí kò jẹ́ yẹn ṣe jẹ́ ni olóńgbò ejò ajá àlè jẹ gbogbo ẹ bẹ́ẹ̀ni torí àyà bẹ́ẹ̀ni torí pé kí ni wọ́n ní ti a mọ̀ sí eyín ọ̀gàn tàbá wo olóńgbò nísìn ó ní eyín ọ̀gàn bẹ́ẹ̀ ó ní èékánná tó fi ya nǹkan tó fi ń so anabiwa muhammad sallallahu alaihi wasallam sallam ó ṣe léèwọ̀ fún wa gbogbo ẹranko tó bá ti ní iyín ọ̀gbìn àti kìlógbẹ̀ clause tí wọ́n fi ń ya nǹkan fún jíjẹ láti lè fi pa nǹkan tó fi ń dẹ̀dẹ̀ so gbogbo ẹran tó bá ti fọ́ọ̀lù sábẹ́ ẹ̀bẹ̀ yẹn nǹkan tá a lè jẹ so the same thing wà applicable sí ejò náà allah wa `Alam. وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك